olùfàgàn torí gbogbo àwọn tó ń sọ̀sọ̀kúsọ nígboro tó ń sọgbá tó ń sàwo tó ń sọ̀kòkò bàbá sàṣù ẹ̀yin náà ẹ máa gbọ́ ẹ máa comment ẹ máa share ẹ máa fi ọ̀rọ̀ mi ṣàríkọ́gbọ́n ọlọ́mọ ẹ̀kan fi wá ṣe àríkọ́gbọ́n búburú ó ti yé yín bẹ́ẹ̀ ẹ ṣàmọ̀ epo lórí ni mí màá bọ́ sí ìgboro láti lọ wá nǹkan tí ẹnu máa jẹ so ọmọ ìyá mi kan ló ń ṣètò lórí ló ń ṣètò lórí rédíò tó jẹ́ pé everybody dẹ̀ mọ̀ everybody mọ̀ dáadáa Ambassador Dugbe everybody mọ̀ tó ń ṣètò lórí rédíò Fàájì FM so wọ́n invite mi sí abidabu tẹ lọ́dún náà lọ́hùn ní two thousand and kàtà ní two thousand and eh, year two thousand and twenty-two yeah wọ́n invite mi alẹ́ ẹjọ́ yẹn òjò wa rọ̀ kódà kí tó kúrò nílé ó fẹ́ tó after eleven lálẹ́ ṣáà ní ẹ̀yin ọmọ ẹ yí nǹkan sílẹ̀kùn gẹ́gẹ́ tí bá ti ń lọ tó bá jẹ́ ibi tòsí ni ṣóò tí mo fẹ́ lọ ó wà màá dúró lé dáadáa kán sùn dáadáa tí máa ti lọ màá kàn jí ìyá àgbà yẹn ní pé yí nǹkan sílẹ̀kùn ó dàbọ̀ ó dàárọ̀ ìdájí mo tún ti dé ó máa dàbí mo sì máa bá wọn lẹ́nu oorun ni èmi náà máa tún kọlẹ̀kùn ya open the door torí mi ò ń pẹ́ ń ta rárá torí pé àwọn nìkan náà ló wà ń ṣe understand so òjò rọ̀ iná dẹ̀ wà bí iná yẹn ṣe ṣẹlẹ̀ mi ò sẹ́ni tó lè ọlọ́run nìkan ló mọ̀ but ara mi ò ṣe dáadáa lábídàp tí mo wà òjò ń rọ̀ kò sáwọn fans gun wá mo kàn wọ́n hàn mo ṣe tago mẹ́rin báyìí mo wọ́n jẹ́ máa lọ lẹ́jọ́ mo ṣe kẹsẹ̀ mọ́rin nìyẹn mo ṣe gbà lé wá nìyẹn mo ṣe ṣí fàrándà lé wá báyìí mo bá bá àwọn ọmọ mo ń wọ bá ṣílẹ̀kùn àbáwọlé ẹ máa rá àwọn ọmọ passage torí flat níbẹ̀ yẹn ní kálukú wà pẹ̀lú apartment tọ́dọ̀ mi ò bá ń ṣe self contained ni àwọn táwọn tí mò ń wí kọ́ ni wílé ni ọ̀tá àwọn ọmọ Yorùbá ti jó mọ́lé hmm. so ọ̀tá àwọn ọmọ Yorùbá má sì mú hmm. ṣe understand mo ṣe wọlé mo ṣe ṣílẹ̀kùn mú wọn lọ́ọ̀kan tán dúdú bí èṣù hmm. mo ní mi tí kú mo ṣe ṣílẹ̀kùn àbáwọlé mo ti ń wò wọn lọ́ọ̀kan ní faranda òrùlé ìwé what are you doing there mo ṣàlùkọ́ ń wò mí bí èrè báyìí first born jókòó sílẹ̀ lẹ̀ ó gbà àbúrò ẹ̀ sẹ́sẹ̀ ìyẹn náà jókòó ṣúra mo ṣe you can talk ìbínú yẹn mo ti ń fa igi tán máa ń yí sẹ́yìn ilẹ̀kùn mo fẹ́ là mọ́ lórí pé àbó lè sọ̀rọ̀ ni ọtí mo tó súnmọ́ wọn mo rí i pé wọ́n dúdú bí ló kọ́ á rí i pé bọ̀bọ́ yóò bá <laughs> èéfì náà yes mo á rí pé bọ̀bọ́ yóò ṣeré ó máa lagi mọ́ wa wọ́n wá sọ pé everything has born mo pariwo ẹ́ẹ́ làwọn ará ilé gan tó ti ṣẹ̀ máa ṣílẹ̀kùn ọ̀dọ́ mi nìkan dẹ̀ jó gbogbo ẹ̀ dẹ̀ jó gbúrúgbúrú. báwo làwọn ṣe wá bọ́ta. ọlọ́run ni àánú ni mo rí gbà o wọ́n á ń bi ọmọ mi yẹn léèrè ọmọ mi àgbà yẹn pé báwo ló ṣe ṣẹlẹ̀ ó ní I was sleeping ó lóun sún ojú oorun tóun wà lòun ti rí tí fáàn ibi fáàn ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ fáàn yẹn jó wá jọ́ ike fáàn yẹn yọ ló kán sí òun lẹ́sẹ̀ bó ṣe kán sí òun lẹ́sẹ̀ báyìí ó jó lẹ́sẹ̀ ló wá tají pé wọ́n rí iná tó ń jó látòrí sílì ó ń jó fáànù dẹ̀ sáré àṣé iná yẹn ó ti lọ jó gbogbo bí lẹ̀kùn lẹ̀kùn yẹn rẹ̀ ní áyàn ni òun á wò pé kóun ṣílẹ̀kùn kìíní apá yẹn sì wà lọ́wọ́ ẹ̀dẹ̀ ni kìíní yẹn gbóná ojú lọ́wọ́ ojú ọwọ́ ẹ̀ ó wá wò pé kí ni next òun wá káwọn àbúrò ẹ̀ wọ́n á sá sínú bathroom bathroom tó wà ó ní step láti fẹ́ wọnú bathroom yẹn so ó wá ṣómi lẹ̀ omi yẹn ló gáàdì yẹn pé omi betrum ara máa ń lọ díẹ̀ díẹ̀ tómi yẹn bá ti kún ó kún ló wá dàgbé omi yẹn ló gáàdì wọn omi yẹn ṣáà pọ̀ ibẹ̀ náà wà títí tí gbogbo ilé fi jóná gbogbo bẹ́ẹ̀dì jó wardrobe èéfín tún wọnú nínú betrum sílì betrum tún jóná ṣáwà tá fi ń wẹ̀ ó bend báyìí ọlọ́run káwọn ọmọ yẹn débi pé kékeré yẹn faint ó yàgbẹ́ so wisdom tọ́lọ́n tún wò pé ẹ̀ ní kú sínú bí ìṣe èéfín ò ráyè jáde o hmm. but wọ́n gbọ́ àwọn ará ilé kejì wọ́n sọ pé àwọn gbọ́ táwọn ọmọ ẹ̀ ń pariwo somebody ẹ̀ wọ́n rò bóyá bàbá ẹ̀ ló ń nà ah. nídàájí ẹ̀ but àwọn tá a jọ ń gbé gan ò gbọ́ so wisdom yẹn ló wò pé àbúrò òun yàgbẹ́ sára ibẹ̀ kí ló ṣàwọn ọmọ yìí tó tún padà lọ dí ilẹ̀kùn yẹn tó jó lọ́wọ́ yẹn ẹ̀ tó bá jọmọ míì kò ní padà dídí ẹ̀ mọ́ èéfín yẹn gan ó lè pa wọ́n síbẹ̀. Hmm ó padà lọ lóṣù sílẹ̀kùn ló fi bọ́ síta dèmí dé kò sí nǹkan kan tó kù nù ẹrù yàtọ̀ sí nǹkan tó wà nù kitchen hmm. mo dé mo gbá ọmọ rí mi níbo ni kí n ti bẹ̀rẹ̀ ẹ gbà mí mo kàn sọ fún ẹni tí mo lọ bá ṣe show Saturday ni show yẹn mọ́jú Sunday Sunday yẹn làwọn máa ṣe program lórí lórí Fàájì FM báwọn náà ṣe bá mi tẹ́ndà ìsáfẹ́fẹ́ nìyẹn pé ọmọkùnrin nì tó ń kọ hip hop ẹ ṣàánú àwọn àbúrò mi ní ilé ẹjọ́ náà ohun kankan báyẹn wọ́n ṣàṣe contribution fún mi mo dèrò láti ibẹ̀ yẹn mo dèrò church mo treat àwọn ọmọ yìí fún ọjọ́ mẹ́ta náà bá tutọ́ sílẹ̀ black náà tu hmm? gbogbo owó tó ń dá fún mi táwọn èèyàn dá fún mi lóríṣiríṣi treatment ló bá lọ èfi ti kó sínú gbogbo ìfún wọn mo ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run bá mi rà padà tí wọ́n bá èéfín iná kú tí wọ́n jóná mọ́lé ìyẹn ọ̀tọ̀ so tension yẹn wà lára wọn ní kí n má jẹ́ kán padà sínú ibẹ̀ èmi gan wà lára èmi gan tí ń rẹ́ pé aṣọ tí mo wọ̀ kúrò lé nìkan ló wà lọ́rùn mi wọn ni kàṣà má dé bẹ́ẹ̀ yẹn mọ́ àwọn ọmọ yẹn wà ní church wọ́n ń rè wọ́n kọ́lọ́n bá mi fi ọrùn kẹ́ ìyá àdúrà olùsọjí ọmọ táyọ̀ so àbúrò promoter mi ní àbúrò Deles Entertainment Sọjí Ọmọ́táyọ̀ pé ẹ máa máa gbọ́ lórí fàájì náà ni wọ́n wà káàkiri kọ́lọ̀n bá mi fọ̀run kẹ́ màmá wọn màmá wọn help mi gan wọn help mi gan lórí àwọn ọmọ yìí wọn help mi so mo dẹ̀ wá wò ó pé nígbà tó rí pé ẹnu ń kùn ún nígboro tó gbọ́ lórí rédíò ìyẹn ìyá ìyá wọn ó gbọ́ lórí igbá ó gbọ́ lórí àwo mo rò ó consider pé òun ti ṣetán láti fẹ́ kó àwọn ọmọ yẹn ti ra ìgbà kan òun ti ṣetán àwọn èèyàn náà wá ń fún mi lọ́rọ̀ pé kí n kó fún pé tọ́ta àwọn ò bá jóná mọ́lé kí ni mo fẹ́ sọ mo torí kò wọ́ ọ̀tẹ̀ ẹ mà ti gbà mo ti ń rí àwọn ọmọ yìí bọ̀ kò wọ́ ọ̀tẹ̀ kí n kó ọmọ fún gbà mo wò ó pé wẹ́ ó wọ ọlọ́run bẹ́ẹ̀ ni mo ká àwọn ọmọ fún tó bá yẹ pé mo mọ̀ yìí pé kò kí ń gbé ibi tó ń ká àwọn ọmọ lọ kò ń gbé bẹ̀ yìí pé ó máa ń wá lẹ́kọ̀ọ̀kan tó bá ní ọ̀fun mi nìkan mọ́lẹ̀ fún ó ń ṣiṣẹ́ lábúlé ẹ̀gbá olóò lọ́gbà lẹ́sí fọ̀ how come ìfẹ̀ làwọn ọmọ wà ìfẹ̀ làwọn ọmọ ló gbà lẹ́sí mo ṣàtẹ̀lé lọ síbẹ̀ mo pa àwọn ọmọ sí fọ̀ àwọn ọmọ a ṣe school mo a ṣe everything gbogbo ẹ lọ bó yẹ kó lọ ìgbà suddenly gan ọmọ mi àgbà gan ṣe birthday mo gbé cake lọ láti lẹ́kì everybody wọn ṣáà ni mo náà mọ̀ pé àwa ni èmi ni mo bí wọn so òun náà lọ ń bọ̀ bọ́ mi mọ̀ yín pé ìjọ tó bá ti ní ọ̀fù ló máa ń lọ bẹ̀ yẹn ó gba bẹ̀ yẹn ó fi èèyàn kan tì wọ́n ni sọ́ọ́lìnì ṣá wọ́n ṣàtàlé yẹn ẹni tó nílé yẹn so lé yẹn gẹ́gẹ́ bóyá sọ fún mi mi mọ̀ bóyá ń talé bó tún ṣe pè mí nìyẹn pé wá ká àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn bóyá bíi wọ́n lò bóyá bíi seven months going to eight months lọ́dọ̀ ẹ̀ wọ́n ṣàṣe torí during Christmas ni wọ́n ṣe Christmas wọ́n ṣe New Year lọ́dọ̀ ẹ̀ bó ṣe pè mí ní ẹ pé kí wọ́n á ká àwọn ọmọ mi o mo ní ṣé á ká àwọn ọmọ mi ní next ni ok èmi dẹ̀ program travel ń gbà yẹn mo ní show kan ní South Africa mo ń wówó ticket ṣe i understand mo ti ní bí i almost three hundred lọ́wọ́ mo rọ pé hello ṣé kí n kó owó yìí fún ẹ kó lọ fi gba ibò mi ṣe i understand ó sọ fún mi pé mi ò fẹ́ owó ẹ mi ò fẹ́ owó ẹ wá kó àwọn ọmọ yìí ni lòun fẹ́ mo wá lókè mi wá dá lóhùn mọ́ mo fẹjọ́ yẹn sun ẹ̀gbọ́n yẹn tó jẹ́ ọ̀rẹ́ tèmi ipe ó ní kí wá káwọn ọmọ òun this and that ìyá ni ta ló ní kó kọ́ ọmọ fún gan tẹ́lẹ̀ ipe ṣó wọ̀ tiẹ̀ ni mo ní má bínú mo ní ìṣubú òun náà nìyẹn ẹ kú sọ fún mi nígbà tẹ́ wá kọ́ ọmọ òun nígbà tó ní kíní kan sìn ló wá ń sọ fún mi pé ọgbẹ́ni yẹn símílẹ̀ dèmi náà wá dá lóhùn mọ́ pé kí n sọ fún kó lọ dà àwọn ọmọ ẹ̀ sí títì gbà yẹn ìyẹn ẹ̀gbọ́n but èmi ń wo nǹkan tó lè ṣe ni ó lè lọ dà wọ́n síbì kan tó ní ìwà ìwà yẹn tó bá ti wù tán ló máa ń tẹ̀tẹ̀ ló máa ń tó bá ti ṣe nǹkan tí ò dáa tán ló máa ń rántí pé àwọn tí mo dẹ̀ wá ṣe kò dáa bọ̀tá ti ṣe tán ìwà yẹn ò dẹ̀ dáa mo wá ń rò mo ń rò mo ń rò bó ṣe pè mí nìyẹn pé ẹ ló tó o bá ti wá káwọn ọmọ yìí máa kó wọn lọ sí modernize zone ẹ̀yin náà ṣe à ilé àwọn ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá máa ní àkótó dípò débẹ̀ máa wọ̀ ó yá kó wọn pàdé mi ní yànà pàjá bó ṣe kó wọn pàdé mi ní yànà pàjá nìyẹn lọ́dún náà lọ́hùn bẹ̀ kó kó báàgì wọn nínú àwọn ẹrù wọn ò tí ì pé àwọn mélòó ló sì kù nínú àwọn ẹrù wọn lòun àpò èyí kù wá bẹ́ẹ̀ káwọn ọmọ yìí ni mo yẹ di èrò bí ni mo á gba bí by fire by fire ìjọ tó fi ilé hàn mi ìjọ yẹn ni mo san owó ẹ̀ ìjọ yẹn ni mo san owó ẹ̀ nítorí káwọn ọmọ yìí lè wà òkè àwọn ọmọ yìí wọ́n ti gbé ibi oríṣiríṣi mi kàn kọ́ tààrin yẹn ni wọ́n gbé kòròdú wọ́n gbọ́sùn wọ́n gbé ọgbà lóríṣiríṣi ibi táwọn ọmọ ti experience láyé wọn gbà tí wọ́n á dé bíbà yìí kò sówó lọ́wọ́ mi mọ́ mo ẹ̀gbọ́n mo ṣe gba ilé tuntun àti furniture àti ra nǹkan a ṣe ń ra bọ́ padà ra a ṣe ń bíbí bẹ̀rẹ̀ life ṣe bed ra gbára wo kò jẹ́ kó wà lọ́wọ́ mi àwọn ọmọ ìtọ́lọ́ndẹ̀ fún wa yìí àwọn ọmọ tó wà educate ni tó yẹ pé láti ilẹ̀ wọn wọn lọ sí government school private school náà ń lọ so ó jẹ́ kó ń kó ń cash up gan ṣe i understand so ìgbà tó ń dẹ̀ dé mi ì fẹ́ pé káwọn ọmọ yẹn máa jókòó sílé mi ì wọ́n á pé kí tó kówó tó jọra wọn padà ẹ̀ máa lọ public school náà tí nǹkan bá dẹ̀ ti jọra wọn àmúf padà sí bẹ́ẹ̀ wà àwọn ọmọ gan tó bá dé kíláàsì gan àwọn ọmọ tó ti wọ́n ti ń kà wọ́n ti ń kọ ṣe i understand aṣáà fi wọ́n sí public school mo fi wọ́n sí eh, school yẹn wà lẹ́yìn bíi ayọ̀bọ̀ ń bẹ̀yẹn salvation primary school bẹ́ẹ̀ mo fi wọ́n sí wọn ò tí ì lo three months ń bẹ̀ mo lọ sí lẹ́kì mo lọ́wọ́ sùn mo fi màmá mi tì wọ́n mo fi màmá mi máa bá mi wò wọ́n i guess sọ́júrì lọ́jọ́ náà lọ́hùn ní June five Ju five mi lè ẹ́fà gbàgbé ẹ̀ kọ́lọ́hún ṣàánú mi kọ́lọ́hún bá mi dá gbogbo kó lọ tó ti lọ kọ́lọ́hún bá mi dá padà kọ́lọ́hún bá tún mú ọmọ yẹn padà tó dán sọ pé ó wà live June five náà pè mí lórí fóònù ìpè hello àwọn ẹ eh, àárí Isaac ní school ẹ rí Isaac ní school kí ló ṣẹlẹ̀ báwo ló ṣẹlẹ̀ màá pè é padà màá pè é padà mo dẹ̀ wà on driving ni ìgbà tí màá gbé fún mo pè ìyá ẹ̀ ni má mú un ṣeré jọ ni má mú un ṣeré kò sí wàhálà gbà mo ṣe tán mo tó ṣe tán torí inú ibi tí mo wà jìnnà inú láǹgbàṣà lájà ẹ̀mọ̀ta tó fèsì odò padà wá sí lẹ́kì odò fún yẹn lọ fà so alẹ́ ti ń lẹ̀ but tension tó wà lára mi ń jọ yẹn ẹni tí mo wà pẹ̀lú ò jẹ́ kí n lọ pé kó bá dàárọ̀ la kí n máa lọ pé kí n máa ṣàlùyàn wọ̀ mọ́ ah mo lẹ ẹ tí ì rí kẹ bẹ́ẹ̀ mo ń pè ẹ rí kẹ ẹ rí kẹ bẹ́ẹ̀ ni woman yẹn pé woman yẹn ń pè mí ará ilé mi bẹ̀rẹ̀ ló ń gbé ó sọ fún mi pé ẹ àwọn fẹ́ report ní police station ibi ìbọ̀tán fẹ́ gbowó mo fẹ́ gbowó mo send four thousand ẹ máa bá ẹjọ́ lọ ó wá ní àwọn ti wọnú ilé wọn rí píkṣọ ìgbà kékeré ẹ ipa àwọn kò sí ìgbà kékeré ẹ nílé ẹ kò sí ìgbà tó ti dàgbà tó yìí nílé wípé ìgbà kékeré bébí picture làwọn rí mo ní òkè mo send picture lórí fóònù mi sí wọn ipò ẹ̀ lọ bá mi fọ̀ jáde kẹfì àwọn èèyàn wípé à ń wọ ọmọ yìí o mẹ́wàá ẹni òun ló tó ṣẹ́ mi tó ń pè mí òun ló tó ṣẹ́ mi mo lè send pictures ó gba ọ̀dọ̀ kọ̀ǹpútà lọ ni ó lọ ṣe graphite graphite ló lọ ṣe missing child ó kó nọ́mbà mi síbẹ̀ ó kó nọ́mbà ìyá ọmọ náà síbẹ̀ ó kọ everything síbẹ̀ ìgbà tí màá dé láàárọ̀ ọjọ́ kejì bá ní ẹ̀ẹ́rí náà wájú skul yẹn náà mo dúró wọ́n ṣe ti report to police station wọ́n náà wọ́n ṣáà ń gbọ́n ní gbogbo ẹ̀ ṣáà dà pọ̀ bí mi ṣe gba police station lọ nìyẹn bá ní ẹjọ́ wọ́n náà ti report to case ọmọ yìí ní alẹ́ àná àwọn ní àwọn ará àwọn èèyàn tó ń parolate tó ń káàkiri pé ẹ wọ́n ń wọ́ ọmọ or something like that ṣe understand ẹ bàbá wọ́n láwọn rí tán ló ń wọ́ ọmọ tí màmá arúgbó kan tẹ̀ ń pariwo tó ń sunkún tó ń gbéra mọ́lẹ̀ níwájú police station pé but wọ́n report ah, mo wá ní ìyá Mary ìbẹ́lẹ̀ report ni ẹ wá ìbẹ́lẹ̀ report lálẹ́ àná ló ní ẹ òun já sápò mo ní ṣó possible kéèyàn àwọn yẹn wá sọ̀rọ̀ pé ṣó possible kéèyàn right kó tún já ni ní ọ̀dọ̀gọ̀ lówájú police station lọ́dọ̀ ọlọ́pàá bí kò possible mẹ́wàá ẹ̀ kò report mo ti fìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan a ṣẹ̀ṣẹ̀ wá kọ statement yìí pé mò ń wọ ọmọ àṣà à ń bá lọ bla bla bla à ń bá lọ for one place to another for one place to another láti gbà yẹn for one place to another kó ló di pé mo àrùn bí fọ́tò tẹ gbà lọ́wọ́ mi tẹ ní ẹ fẹ́ print fọ́tò yẹn dànù wọn ní wọn máa send ẹ sí wọn máa send ẹ sí mi kọ́ ẹ sọ pé wọ́n fẹ́ print fọ́tò jáde ni pé kẹ́ fi máa hàn yín lẹ́ sọ fún mi atúfò lọ fámíà màtúnwàtì ìtúnírì ìtúnírì ah, ó ṣáà ń ṣe bálabàla yẹn káàkiri àlejò ń gbélé ah, ilé ẹ̀ nìyẹn àlejò ń gbélé ìgbà tó yá mo kàn wọ whatsapp mi wò ni mo bá rí missing child ó ti ṣe graphic fọmọ mi missing child everything ó ti kó nọ́mbà mi kó àdírẹ́sì ilé gbogbo ẹ̀ síbẹ̀ bí ẹni pé èèyàn fẹ́ gba owó lọ́wọ́ èèyàn tó ti wò ó pẹ́ nìyí for sure ni ah, gbà tí mo rí yẹn ọkàn mi ti ra ẹmọ mi tí mò ń wọ ọmọ mo ti ṣe wàhálà káàkiri èmi náà kò fọwọ́ du ẹni post ẹ̀ ni pé ṣé fọ́tò tẹ wá lọ ṣe lélẹ̀ èmi ò bó ń ṣe dáadáa ni hmm. láì mú ìwọ̀n pé òun gangan lẹni náà tó ń rán sí mi láti wá ṣèkà fún mi àṣà àdé ní àṣà àṣẹ ń wọ ọmọ yẹn ni kó ló di pé mi wá ṣe ilé ìfúnra mi tẹ̀rí gbà tó pé twenty three days hmm. ṣe ti ẹ̀sùn náà gbà tó pé twenty three days mo làwọn tèmi ní pé kí n kọ one million pé torí oríṣiríṣi nọ́mbà ti ń pè mí nínú ilé tó kọ́kọ́ post hmm. ipò fẹ́ gba ransom so mo á rin àwọn yẹn ní kí n fi one million sí pé wípé ó máa wípé tán bá rí náà àyìn àwọn fans mi wọ́n ní kí n fi one million sí you understand wípé àwọn tó bá rí wípé tán bá ní ìdòwò tán bá rí lóòótọ́ kan kán show face wọn kán dẹ̀ fi face ọmọ mi kí mo rí pé òótọ́ ni ìyẹn àwọn fans mi láwọn máa dà sí àwọn máa dá owó yẹn tèní mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti lọ gbá mo ti lọ àwo mo ti lọ kókó bàbá ìsásùn from one place to another gbogbo ibi tí mi ò dérí láyé mi mo ti débẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ wọ́n ló wà live wọ́n ní bọ̀tán ti gbèrè jìnnà lọ́nà ẹ̀ ti jìn woman yìí dẹ̀ ni mo arrest ẹ o ìyá Mary lè máa ń pè ó dẹ̀ ní fox children ọmọ mẹ́rin ló ní nílò wọn àgbà tó fi lò nínú ilé yìí àwọn ọmọ ẹ̀ lọ skul àfi bí ẹni pé tẹ bá rójú ẹ̀gbọ́n ẹ mọ̀ pé terrorist ni ìwé ìbò ṣe máa ń ṣe ẹ wo ẹ ó wá fi mo arrest ẹ torí ìgbà tí wàhálà mi pọ̀ jù ní Ayọ̀bọ̀ police station ṣẹ́ ń gbọ́ mi wọ́n transfer case mi lọ sí ìkẹjà ní area p ní eh, eh, Lagos State Police eh, headquarter ṣá so ibẹ̀ náà ti bá mi arrest ẹ̀ ipe báyìí báyìí báyìí báyìí ló ṣe pẹ̀lú mi báyìí báyìí báyìí báyìí ló ṣe pẹ̀lú mi àwọn ó dẹ̀ relate mi àwọn ọmọ yìí gan ó súnmọ́ àwọn ọmọ yìí gan nǹkan báyìí kan báyìí kan báyìí ló ṣe àwọn ọlọ́pàá náà wá bi léèrè pé báyìí ló ṣe jẹ́ kankan bẹ́ẹ̀ wọ́n wá ní mi ò mú báyìí hmm. pé mo mú gbogbo ibi mo sọ bí àwa wí ni ó dẹ̀ lóun mọ̀ kankan pa òun mọ̀ kankan pa òun ṣe kọ́gàn àwọn kan ó ṣàpèyàn kan wọ́n gba béèlẹ̀ wọ́n wá sọ pé tó bá ti ní ìdí ẹ̀ àwọn máa pè wá kí ló dé fún padà mi ò rò bó lo one week ńlé lẹ́yìn mọ̀ pé ó ti ní wúmà kan tó ṣẹ̀ bímọ wúmà yẹn ó mú mọ́ra wọ́n jọ ń lọ kúròkúrò àṣé ó ń pè yẹn kó máa wá wá gbé kójú ẹ̀ lè mọ àwọn aráalé ni nígbà tí sin yẹn ń ṣẹlẹ̀ ni òní woman yẹn mi ìmọ̀ rí tẹ́lẹ̀ woman yẹn jọ ìyẹn tó ń bá wa sunlé àṣé ó ti gba owó owó oṣù tó kù nínú ọdún owó ilé tó san ó ti gbà lọ́wọ́ woman yẹn. ok ó yọ sọ̀rọ̀ lẹ́tì ilé yẹn fún woman yẹn. fún woman yẹn ni ó gbé yẹn rẹ́ǹtì without landlord ó mọ̀ sí o ó gbélé yẹn rẹ́ǹtì ìjọ tí woman yẹn sanwó fún ìjọ yẹn ló lọ fámíà ó fà àwọn ọmọ yẹn lẹ́sìn pẹ̀lú four children woman yẹn dẹ̀ wà nínú oyún ó lọ ọmọ kan dání ṣe you understand so mo rò bóyá ó lọ ìjọ kìíní lọ ìjọ kejì lọ ìjọ kẹta ìyẹn wá wí a ah, kí ló ṣẹlẹ̀ ìyẹn kàn pé lórí fóònù yìí pé wà ṣé bó ti fi bíi fún mi gbọ́dọ̀ tó tún wá kọ́ ọmọ tì mí ó tún wá kẹ́rù hmm. ṣé kí ló ṣe i fling them outside o òun máa dà àwọn ọmọ ẹ síta kí ló ṣẹlẹ̀ mo ṣàrà àwọn ọmọ yẹn á máa jókòó gbogbogbò lẹ́ẹ̀mí bó ṣe jí wa láago mẹ́rin àárọ̀ kan ni wá ká àwọn ọmọ ó tún ṣe ya nìyẹn. àgọ́ mẹ́rin kílẹ̀ tó mọ́. àgọ́ mẹ́rin kílẹ̀ tó mọ́ kódà gan lébọ̀ mi gan ló jẹ́ kí n mọ̀ ipò tí wá ká àwọn ọmọ yẹn ni hmm. pé ìdájí ló wá ká àwọn ọmọ yẹn tó tún lọ bẹ́ẹ̀ ó tún lọ ó tún bẹ́ẹ̀ tó bí ábí ọ̀sẹ̀ kejì sí kò wá kẹ́rù ìyẹn náà tún para torí ìyẹn ń para ó wò pé oore ló ṣe fún oore ẹ̀dẹ ló ṣe fún òjò wa ń rọ̀ gbogbo bẹ́ẹ̀ ń jò everything ìyẹn wá cast ọ̀rọ̀ ẹ̀ láńlọ́ọ̀dù gbogbo owó lọ́wọ́ òun ṣe gbá ọṣẹ àwo kọ̀ọ̀kan báyà ìwọ̀n ó dẹ̀ sọ fáwọn láńlọ́ọ̀dù ó ti mọ̀ pé máa káàsì òun ó sọ fáwọn láńlọ́ọ̀dù pàbúrò òun yẹn lòun mọ̀ rí àkórin òun ṣàbúrò ẹ̀ hmm. wípé àwọn kan jọ wà ní àwọn jọ wà ní street ni ní ẹ̀ ṣe káàsì ẹ̀ ní láńlọ́ọ̀dù wá bẹ̀ yẹn ṣáà mọ pé ìlú tù wọn bá tún ibi tó ń jò ṣe so the next thing tóun máa ṣe ó kàn kọ ẹrù ẹ̀ síta ni wọ́n wò yẹn tó gbélé fún yẹn kàn kẹrù ẹ̀ síta ni ìyẹn ló ń gbé bẹ̀rẹ̀ sí ẹ̀sùn mi ẹrù tí mò ń sọ ni ẹ̀kàn yí ẹ̀hẹ́n ẹtì rí mattress tó wà ní. mattress tó wà lábẹ́ táǹkì abẹ́ táǹkì yẹn. pẹ̀lú àwọn drọ́ọ̀mù tó wà. gbogbo àwọn drọ́ọ̀mù tó wà níbí ṣe ní abẹ́ táǹkì yẹn gangan aṣọ aṣọ àpò gbogbo ẹ̀. ok tó ń kó sábẹ́ táǹkì yẹn. ẹrù ẹ̀ ló kún gbogbo abẹ́ táǹkì yẹn so up to now ó ti yé yín up to now mi ò rí mi ò rí èèyàn tó jọ so wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé Ghanaian ni ọmọ Ghana ọmọ Ghana ni so gbogbo nǹkan tí gbogbo nǹkan tí bọ̀bọ̀ yẹn ń ṣe ó ń ṣe ń láìfù ni ó ń gbé ní live lórí tiktok ni so everybody jẹ tó dẹ̀ ní follower tó fẹ́ tó million tó ń follow ẹ̀ ó ṣáà bá mi sọ̀rọ̀ ó bá Ayọ̀lọ́mọ sọ̀rọ̀ kó tó di pé ó wọlé òòṣà yẹn lọ tó bẹ̀rẹ̀ sí ní ṣe gbá ṣàwo òòṣà ní kò mọ kò mọ ẹsẹ̀ lóòótọ́ bọ́ ẹ́ ọ̀sán yìí bẹ́ẹ̀ ni wípé kò mọ ọwọ́ kò mọ ẹsẹ̀ lóòótọ́ pọ̀ tí ibi tó ti ń rojọ́ kàkiri hmm. tó ti ń rojọ́ burúkú kiri ibẹ̀ ni wọ́n ti fetí kọ yí pé ẹ̀ẹ́n so so simple ipa àwọn máa ṣe bá àwọn máa ṣe gbá àwọn ṣàwò òòṣà ní ibi tó rojọ́ ẹnu dé hmm. ibi tẹ́nu dé ẹsẹ̀ ò débẹ̀ hmm ó ní ohun tó fà á nìyẹn bíbọ̀ kò mọ wá pọ̀ mẹsẹ̀ bó ṣe tọ́ ta báyìí níbẹ̀ àwọn fámìlì ẹ̀ bá ta mọ́ mi pọ́n mọ́ ọ́n ń gbé mi lọ kóòtù so inú mi dẹ̀ dùn yìí pé àwọn tó mú wa lọ àwọn náà ti involve lọ́ọ̀yà wọn wọ́n ní kọ́ má dẹ́rù ba odò àwọn èyí pé tó bá jẹ́ ọ̀rọ̀ kóòtù ni kó ká pàdé kóòtù so láti gbà yẹn sìn àgbòrò wọn èmi nìkan mò ń dá kópa so ojú gbogbo ẹ lọ kíní yẹn go viral gan lórí social media láti bí eh, eh, two months after now ó go viral gan. ok ìyẹn ìwádìí tẹ lọ ṣe ní. ta lọ ṣe ní Ìbàdàn yẹn àtàkùrù wọnú àdó bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ sọ́yìn yẹn ó lọ viral gan tó bí pé ó ti ń affect mi báyìí hmm. débi pé ó láwọn church kan tó máa ń pè mí fún praise night àwọn pastor tó ń ní ó mọ̀ náà ṣọ́ọ̀ṣì tí mo mọ̀ pé àwọn ṣọ́ọ̀ṣì ti gbá mi wòlíì gbá mi hmm. àfa gbá mi wọn rí solution sí èmi ò ní pé wọn mọ̀ ń ṣe o. kọ́tẹ̀ báyìí tọ́nà sí kẹ́tẹ̀ bọ́. ibi tí ọ̀hún ẹ̀hẹ́n kó tó di pọ́lọ́ wọn á lo àwọn èèyàn lọ́sàn-án yìí tán fi tánà àṣírí pé ọmọ wà live ni pé wọ́n gbé pamọ́ ni ni pé ibi tán ti ń rojọ́ kàkiri ni ìyá wọn ló ń rojọ́ kiri ibi tó ti ń rojọ́ kà náà ti wá wùkà wọ́n wá wùwà kà fún wa hmm. ṣe understand so débi pé ó ti ń affect mi wọ́n lè àwọn tó yẹ kó pè mí sí show wọn ò pè mí sí show wọn á wò pé à ah, bọ̀bọ̀ ẹ̀ tó ti ń lọ ilé aláwo lọ ilé onígbà wípé wọ́n ń bẹ̀rù mi something like that débi pé ọ̀gá mi gangan wá sọ fún mi pé òun ò rò bó òun lè bá mi ṣe mọ́ wípé adáàkín oníkálukú ṣe ti tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ so ẹ̀yin ayé ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o kọ́lọ̀ ń gbá láàánú dìde o káláàánú wa kó má kọ̀yìn sí wa kó lóore wa kó má di ọ̀tá wa so bó ṣe rí nìyẹn. ṣùgbọ́n pé nǹkan tèmi fi wò ń bẹ́ẹ̀ ní sìn pé ẹ̀yin lè sọ nítorí ìgbà tó ṣẹlẹ̀ ńgbà yẹn ibi téèyàn sọ lọ́wọ́ abẹ ọlọ́run kádà ká náà ń gbà yẹn ó dàgbé wọ́n fẹ́ pé bí ọjọ́ mélòó kan ládé bí yẹn so ẹ dẹ̀ sọ yé ọ̀rẹ́ láfa àtẹ dé pẹ̀lú nígbà ìṣe mùsùlùmí tọ́ ni pé wọ́n kọ́ lọ́rọ̀ dìé kọ́ dìé lẹ́sọ̀ ọlọ́run pé wọ́n máa jẹ dìé dìé tán ọlọ́run pé ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ dè sọ ti pé ah, gbogbo kìrìsẹ́nì ní àwọn kérúbù àwọn sẹ̀lẹ̀ gbogbo yẹn lẹ̀ ní wọ́n bá yín dá sí wọn tẹ̀kọ́ tẹ̀ bá yín tán mọ́lẹ̀ sí báyìí pa ah, lágbájá báyìí lórí ọjọ́ kiri o lágbájá báyìí pé nítorí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ọ́dà pé ẹni pé ọ̀sẹ̀ yẹn mẹ́nu bà obìnrin tán ló sá lọ tọ́jọ́ ń gbélé àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó mẹ́nu bà ó sọ pé òun náà kópa nínú ẹ ìtorí ẹ ló ṣe ń pé ìtorí ẹ ní jìnnìjìnnì ṣe wà lára ẹ pé tọ́rọ̀ ìbá lọ tó bá bọ̀ ó sì ń bọ̀ lórí òun torí ó mọ̀ pé mi ò dúró wọn expect pé mo léyàn lẹ́yìn gẹ́gẹ́ bá àwọn Yorùbá ṣe máa ń sọ pé tájá bá lẹ́yìn lẹ́yìn wàhálà wọn expect mi ò lówó bọ̀ mo léyàn lọ́rùn mo léyàn tó yẹ pé everybody dìde bọ́n ṣe ń lo mídíà bẹ́ẹ̀ ni rédíò ń ké tantan bẹ́ẹ̀ ni tv ń ké tantan lórí ọ̀rọ̀ ọmọ yìí kọ́lọ́run dùn mí nínú o so bó ṣe rí nìyẹn ṣùgbọ́n bí wọ́n kọ̀ ló bí ọmọ táwọn máa gbé tí yóò máa bá wọn. tọ́ọ̀ nígbà kọ̀ọ̀kan pa ẹ̀ tó kàn máa wà successful tọ́ọ̀ dẹ̀ máa gbowó jáde torí mi ò lè ka àwọn èèyàn tó ti béèrè ransom money ọ̀rọ̀ jẹ́ta yìí wọ́n sì pè mí ẹnìkan sì pè mí pé kí wọ́n á one point two lórí ọ̀rọ̀ ọmọ yẹn mo ní bọ̀ eh, mo ní mo sọ pé ó wà pé eh, ọmọ tó tẹ̀ ní kí n san one point two fún fún mi ní whatsapp send picture ẹ̀ òun rè ọ́ jẹ́ kó bá mi sọ̀rọ̀ lórí fún mo ṣáà dà fún ẹ̀sọ́ ọmọ mi mọ̀ ẹ wá ní so you can track me mo ní no be say i can track you ó pè mí ó tún lo id number pè mí so ó dẹ̀ fẹ́ gba one point two mo ní òkè mo wá ní òkè òkè ó fẹ́ gbowó lọ́wọ́ mi àbí so kí ni mo lè fi àṣọ òrùpọ ọmọ mi wà lọ́dọ̀ ẹ̀ ó ní ẹ eh, you go pay first na eh, mo ní ẹ mo ní na you no go better for you kó ló di pé so many many person ló ń pè mí ṣe understand so lórí ẹ̀ kọ́lọ̀ ń ṣàánú mi. Amen so ọlọ́run lè ṣàánú gbogbo wa so ọ̀rọ̀ tẹ̀mí wò bẹ́ẹ̀ ni pé àti àwọn tó ń promote yín tó ń bínú tàbá rò síwájú àárò sẹ́yìn wọ́n ní ẹni tí ẹ̀gùn bá gún lẹ́sẹ̀ ló máa ń ṣe láńkàláńkà tọ alábẹ́ lọ so táwọn náà bá wò ọlọ́run máa jẹ́ àrí nǹkan burúkú ọlọ́run máa jẹ́ àrí ìṣòro tó ju àlọ́ tó wàá ṣẹlẹ̀ sáwọn náà àwọn gan lè ṣe ju bẹ́ẹ̀ lọ tàbátọ́ lọ́wọ́ bá ní pé kẹ́ àwọn wòlíì rojú tu ó lọ sọ pé pẹ̀lú pẹ̀ ń ṣe mùsùlùmí àwọn afáàjẹ̀dìyẹ wọ́n gbọ́ Ah, ọmọ ọmọ náà dẹ̀ lọ́nà tí nìkan rí yìí wọ́n lè wá fi yẹn bínú pé ṣùgbọ́n èmi ọ̀pọ̀ ètò ìdálẹ́ lọ́ọ́ máa ṣe kí wàá ní ìmọ̀ràn yín fún gbogbo àwọn èèyàn tó ń gbọ́ yín látàárọ̀. ìmọ̀ràn mi fún gbogbo àwọn tó ń gbọ́ yín látàárọ̀ àwọn tó ń gbọ́ mi látàárọ̀ ẹ máa bá mi share ẹ máa comment ẹ jọ ẹ share ẹ comment ẹ̀yin ni àwọn máa rí o àwa lẹ́ẹ̀ máa bá ẹ máa bá mi share ẹ comment ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ mi ò need anything ìrànlọ́wọ́ yín láti lè fi support mi lórí nǹkan yìí ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ ìmọ̀ràn mi dẹ̀ ní fún yín ní pé wo kẹ́ tó ṣe anything nínú ayé ẹ máa ṣèwádìí dáadáa hmm. kẹ́ tó má rì ni hmm. kẹ́ tó bóyá kẹ́ tó bá yàn rìn ni hmm. torí lórí mátà mi tí mo sọ fún yín mo ti ṣorin lórí ẹ̀ mo ní ṣọ́ni bá rìn ṣọ́ni bá rẹ́ èèyàn nìkà mo ní ṣọ́ọ̀nì bá rìn ṣọ́ọ̀nì bá rẹ́ èèyàn níkà inú burúkú gbóhùn aṣebi èèyàn níkà ṣọ́ọ̀nì bá rìn ṣọ́ọ̀nì bá rẹ́ èèyàn níkà inú níbí ni kò kọta ìmọ̀ wá wù ọ̀rẹ́ o èèyàn níkà imú burú gan kò gbóhùn aṣebi èèyàn níkà so ọlọ́run wà pẹ̀lú wa. Yeah. yeah ẹ bá máa wo VRI TV fún ìtàn ìgbésí ayé ìtàn ìgbésí ayé mi nìkan rárá wo yẹn o so àwọn tèmi àwọn tèmi jazzy àwọn tó ti jazzy àwọn tọmọ yàdùn entertainment àwọn náà máa comment sí wọn máa mọ̀ pé nǹkan tí mò ń sọ yìí kò sí rọ́ńbẹ̀ rárá àwọn ti how Lagos wọ́n mọ̀ pé kò sí rọ́ńbẹ̀ rárá ẹ bá mi share ẹ bá mi comment ìyanu máa ṣẹlẹ̀ láyé gbogbo wa àní bó lórí burúkú dòwò pọ̀ ó dàbọ̀ ẹ ṣe gbọ ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ Ọlọ́run ṣọwọ yẹn rí lágbára Ọlọ́run ẹ ṣe àdúpẹ́ ó dàbọ̀ àwọn ọ̀rẹ́ ọgbọ.